kò sí ní tó ṣe mí o ṣáká báyìí lára dá ẹyàn ọmọ nàìjíríà tẹ́ ń pariwo áà tinubu ti kú o ó rọ̀rùn àrèmọ́bọ̀ ìníkan o pẹ́pẹ́sẹ́ o ó lè ṣe sọ́jírì ní o ó lè ṣiṣẹ́ abẹ ní o ẹ ti wá rí gbangba gbangba báyìí pẹ̀lú bí gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwó-olu ṣe ṣe àbẹ̀wò sí ọ̀gá rẹ̀ àti bàbá rẹ̀ nínú òṣèlú àgbà olóyè ahmed bọ́lá tinubu nílùú London ó ti wá fi hàn gbangba-gbàngbà pé ṣáká lára dá bàbá wà sí ní tó ṣe bàbá o ẹ rí bàbá bá ti lọ ìlú èbó báwọn ni wọn ó cross lẹ́ngẹ́ ni wọn ó bọ̀ sínú ṣù ó bọ̀ agbádá dànù ẹ rí àṣà àwọn aráàlú èbó nù kó sí ní tó ṣe Tinubu o òní ilẹ̀ iná ti rí un pé ṣáká lára so gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo ẹ̀ iní kan ni irọ́ ni wọ́n ń pa afẹ́ breaking news ni ẹ fẹ́ pariwo eléyìí ni ẹ sinmi agbájá ẹ sinmi agbájá jọtọ́ lọ́n bá dá náà lọ́lọ́n dá ẹ má pa bàbá láì tí ì kú rẹ̀ hmm. bọ́lọ́mbá ni yóò lo ọgbọ̀n ọdún sí yóò lò bọ́lọ́mbá ni yóò lo ogún ọdún sí yóò lò. ìròyìn eléyìí ló ń sọ pé mo wà pa o kò sí ní tó ṣe mí irọ́ ikú lásán ni wọ́n ń pa má dàá. Hmm ó rẹ̀ mí tì àfi bí ẹṣin ọmọ akínni mi ẹ ò tí ì pọ̀ tó ogún ọdún tájá ti ń ṣe lé igbó lọ́gbọ́bà pírí lolongo ara mi jí o àìbọ́kùn ẹyẹ lórí ìtẹ́ ẹ olóyè Tinubu ní fèsì pé ara mi yá o sì tó ṣe mí àwa náà láti iléeṣẹ́ Yorùbá Report kí bàbá pé àjíǹde ara yóò máa jẹ́ o wọn ò ní fàìsàn ló pa kí wa bá padà kíákíá kíá sórílẹ̀-èdè nàìjíríà kí gbogbo nǹkan ó túbọ̀ máa lọ bí ti ń lọ. à ń padà bọ̀ àìtí lọ fún àwọn ìròyìn àjá àbálẹ̀ ìròyìn kàyéfì àti ìròyìn bí ti ń jáde káàkiri orílẹ̀-èdè nàìjíríà àti lágbàáyé ẹ má fi òpó yorùbá report ilẹ̀ o ọmọ ìlú ló ń kí yín pé ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀